ẹgbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ọgbẹ́rí ọmọ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ó wà lábẹ́ aṣọ. bẹ́ẹ̀ ni kéegun ó ṣe fún mi èyí tèmi ò fẹ́ eégún lè jù sígbó ọmọ eégún ìní ń dàsọ tiẹ̀ nínú ilé ọmọ òrìṣà ní ń dàsọ tiẹ̀ níta gbangba ìta gbangba lásìkò gèdè sí dífá fún Ọ̀rúnmìlà wọ́n rántí akọni pé babalála dé ọ̀run àjùbà Olódùmarè àkọ́dá àṣẹ̀dá ọ̀run a kí sí orí ètò wa ìṣẹ̀ǹbáyé níbi tí a ti ń ṣe àwọn iṣẹ́ ìwádìí lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa àṣà àti ìṣe wa lẹ́ni iṣẹ́ ìwádìí wa títí ní òun ni egungun oríṣiríṣi ìtàn àhesọ ní ọ̀pọ̀lọpọ̀ ti sọ nípa egungun àmọ́ lónìí ẹ ó gbọ́ wúlẹ̀wúlẹ̀ nípa bí egungun ṣe ṣẹ̀ kódà àwọn kan ní bàbá kan ló kú tí wọn ò rókú ẹ̀ ń gbà wọ́n padà rí wọ́n wá hu eegun rẹ̀ wọ́n daṣọ bò ni wọ́n gbé wá sínú òlú ló di eegun àmọ́ lónìí a ó gbọ́ wúlẹ̀wúlẹ̀ bí eégún ṣe ṣẹ̀ níbo gan ni eégún ti ṣẹ̀ níbo gan-an ni orísun eégún ẹ máa bá wa ká lọ. bàbá ẹ bá wa dá orúkọ yín fún gbogbo àwọn tí ń wò wá nílé. orúkọ mi ni olóyè olúwo adésínà ajayi tí mo jẹ́ ọmọ bíbí inú ilé àgbo ní ìlú kìsì nípínlẹ̀ ọ̀yọ́ orílẹ̀ nàìjíríà tí a náà yìí. tó ìbà olódùmarè ọba àjíkí olódùmarè ọba àjígẹ̀ ọba tí tẹ́lẹ̀ ayé bí à ń tó ọba àbẹ̀rẹ̀ ọba òpin ọba arínúròde olùmọ̀ràn tààrin ọkàn ọba tí gbogbo ní gbogbo nínú ohun gbogbo olódùmarè o bàbá mi aládé ògún ìyá mi àdùkẹ́ ìbà rẹ ìbà bàbá ń ba yèyé ń ba olúwo ń ba ojúgbọ̀nà ìbà yanífá ìbà pẹ́tẹ̀bí aya ọ̀rúnmìlà ìbà gbogbo orin òun mọlẹ̀ ìbà gbogbo gba mọlẹ̀ ìbà àwọn òrìṣà bẹ́rẹ̀ rìndínlógún tó solé ayé rọ́ ìbà àwọn orin òun mọlẹ̀ ìgbà mọlẹ̀ tí wọ́n tòde ọ̀run rọ̀ wá ìbà àwọn tó láyé o olódùmarè ẹjọ́ ojú wa ṣe o ọba kọ́dá ẹjọ́ ojú wa ṣe ọba ṣẹ̀dá ẹjọ́ ojú wa ṣe bákan náà mọ̀júbà àgbà àlọ́jẹ̀ bàbá mọ̀ríwo tí gbogbo ayé ń pè ní alágbà mọ̀júbà alágbà àná bàbá wa ọ̀jẹ̀bọ́lá alábí eh, ọmọ sùmọ́nù lásómú ojúbà ọ̀run rẹ o kólódùmarè fi ọ̀run kẹ́ wọn mọ̀júbà alágbà ti tòní náà ọ̀jẹ̀bísí àmọ̀ o mọ̀júbà àwọn náà o kí olódùmarè kájí àrí bàbá pẹ́ tó gbogbo àwọn tí ìrántí dárúkọ náà ajúbà àwọn oníkànnì ọ̀jẹ̀ aṣíwájú obìnrin ọ̀jẹ̀ ìyá àgan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ológbòjò alápinni àtàwọn ìran ọ̀jẹ̀ lápapọ̀ pátápátá ọlọ́jẹ̀ gbogbo ọ̀nà mọ̀júbà o kíbà wa kó lódùmarè kó jẹ́ kó wọlé àṣẹ. ìbéèrè tẹ ibi mi olóòtú àti gbogbo etí tí ń gbọ́ mi pátápátá ìbéèrè tó wúwo tó lágbára tó nípọn tó gbọngbọn ju ọjọ́ orí èmi tí ń sọ̀rọ̀ gan lọ ni ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ọ̀bá bá yóò bá àrọ́bá àrọ́bá sì ni bàbá àtàn hmm, kò sí ohun méjì tá a fẹ́ fi tún ayé ṣe tó ju tán lọ kò wá sí ohun méjì tá a fẹ́ fi rántí àná tó ju ìtàn lọ kò wá sí ohun méjì tá a lè fi bẹ̀rù elédùà ọba tó dáyé tó sì dá ọ̀run tó ju ìtàn náà lọ ìtàn báwọn àná ṣe lò ó tó fi yẹ wọn làwa ò ní ọba máa tọpa ní ti ní òní náà ọba rọrùn fáwa náà ìbéèrè lórí egúngún ìbéèrè ńlá ni ìbéèrè ńlá oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti ṣẹ̀ ń sọ̀rọ̀ nípa egúngún bí òye olúkúlùkù wọn ṣe máa àwọn míì wọ́n ní ẹnìkan ló kú ó ń togún bọ̀ ló kú nígbà tí ó wàá padà wá kí wọ́n mọ̀ rí òfin kankan borí <laughs> olóòtú ń bẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀rí gbólóhùn egúngún àti òde ọ̀run ló ti wá bẹ́ẹ̀ ni gbólóhùn ìjẹ́ egúngún àti òde ọ̀run ló ti wá àwọn Yorùbá kan ń bẹ tó jẹ́ pé asọpọ̀nà wọn kò ní ìtúpalẹ̀ mo ní àsọpọ̀nà wọn ò ní ìtúpalẹ̀ bí àpẹẹrẹ kí la sopọ̀ tí ń jẹ́ fá tá a bá ní adé àti sínà la sopọ̀ tí ń jẹ́ adésínà ọ̀dà kí la sopọ̀ tí ń jẹ́ fá yorùbá ajọ́hun ni èdè ijọ́ ni gbólóhùn àtòdì ọ̀run wa ni kí la sopọ̀ tí ń jẹ́ ògún àkọmọ̀nà wo la sopọ̀ oríṣi bóyá kápẹ́ ní alifábẹ́ẹ̀tì àbí ìró wo la sopọ̀ tó fi jẹ́ ògún orí ọ̀rọ̀ mélòó la sopọ̀ tí fi ń jògún ògún gbólóhùn àti òdi ọ̀run wa ni ṣàngó gbólóhùn àtòdì ọ̀run wa ni ẹ̀ẹ́rí egúngún tẹ́ ẹbí mi nípa rẹ̀ yìí látòde ọ̀run ni olóòtú ẹni sáwò gbogbo àwọn orúnmọlẹ̀ méje tí wọ́n tòde ọ̀run rọ̀ wáyé ẹ rí ayé àkọ́kọ́ àwọn márùn ni wọ́n kọ́kọ́ wá gẹ́gẹ́ bí ìtàn ti sọ fún wa àwọn márààrún òjò kọ tá à ń pè wọ́n ayé ló dojú kejì ńláńlá kọ mọ́ lórí bí àpẹẹrẹ olódùmarè tí gbogbo wa ń pè ní ọlọ́run ọlọ́run ọlọ́run yìí gbogbo ayé mọ̀ yìí pé ọlọ́run lolódùmarè àmọ́ láyé ijó òun èyí làákọ́ ọmọ lérí báwọn. wọn á ní olódùmarè wọn á pè lákọ́dá wa wọn á pè láṣẹ̀dá wa wọn á pè lórí wa wọn á pè ní olú olúwa wọn ó sì pè é ní Olódùmarè. ọ̀làjú ló dorí ayé kodò la fi ń la akọ gbogbo wọn lórí inú àwọn ọ̀rúnmọlẹ̀ tó tòde ọ̀run bọ̀ wálé ayé àwọn márùn-ún àkọ́kọ́ Ọ̀rúnmìlà ń bẹ ń bẹ Ọ̀rúnmìlà tá a bá wá fẹ́ mọ̀ báwo ni wọ́n ṣe jẹ́ orúkọ tí mo fẹ́ dákọ̀ yìí ẹ náwọn tó bá nímọ̀ kó kí oríkì wọn ẹ kì wọ́n lóríkì wọn ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́ gbólóhùn egúngún nínú oríkì wọn òrìṣà alá làgbà láàrin gbogbo orúnmọlẹ̀ pátápátá ó sì kejì inú àwọn orúnmọlẹ̀ tó ń tòde ọ̀run bọ̀ wálé ayé Ògún ló sì kẹta Ṣàngó sì kẹrin èṣù sì sì karùn-ún yìí ni wọ́n kọ́kọ́ wálé ayé nígbà náà ayé ìgbà wọn wọ́n dágbé bẹ̀ ni gbogbo òdáwọlé wọn ó kù díẹ̀ kàìtó wọ́n tọrùn mi lànà wọ́n jọba àwọn bíi válérè àti wá sáyé tí ògún àti ṣe gbogbo ẹ̀ tí òjọra wọn Ọ̀rúnmìlà ní òun ó gbé pẹ̀ wọn lọ ọ̀dọ̀ Olódùmarè Olódùmarè orí sọ fún wọn bí ó ṣe pé wọ́n gbàgbé ẹnìkan sẹ́yìn nígbà wọn bọ̀ wáyé àkọ́kọ́ èyí ń lọ sùn tójú obìnrin ti ń bẹ láàrin wọn ẹ yóò gbé kílẹ̀ bí mí kí ni ń wí hmm. ẹ̀yin yẹn wá mo fẹ́ sọ orúkọ tí wọ́n jẹ́ nígbà náà kó tó di pa ńlá arúkọ mọ́ wọn lórí Ṣàngó jẹ́ egúngún orí odó eégún orí odó ni wọ́n ń pè Ṣàngó látòde ọ̀run wá ẹ̀rí àpèjá wọn àlàjá wọn ìlarúkọ mọ́ wọn lérí la fi ń pè wọ́n Ṣàngó Ogun lákàyè ọ̀sìn mọ́lẹ̀ ó jẹ́ eégún ẹlẹ́wọ̀n eégún kí ni mo pè é eégún ẹlẹ́wọ̀n eégún ẹlẹ́wọ̀n ni wọ́n ń pògùn látòdì ọ̀run wá ìlà akọmọ wọn lérí la fi ń pè wọ́n ní Ògún ẹ rí Ọbàtálá Ọbàtásà ọba takuntakun tí ń bá wọn gbòde ìrànjẹ́ wọ́n ń pè òun ní e-, eégún alámọ̀ alámọ̀ rere ọba mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ titun wọn èlà akọ mọ wọn lérí lọ́bàtálá lóòsà ńlágbà náà eégún alámọ̀ ni wọ́n ń pè wọ́n wọ́n ń pè Ọ̀rúnmìlà bárakójọ àgbọ̀nrẹ̀gún egúngún olúfẹ̀ tí sánmọ̀rìwò pàkó gbogbo ohun tí ń wí yìí àwọn tí èdè bá yé dáadáa yàtọ̀ fún kéèyàn ṣe àhesọ ẹ̀sìn yóò mọ̀ pé wúlẹ̀wúlẹ̀ gbólóhùn ìjẹ́ eégún kìí ṣe láyé ló ti bẹ̀rẹ̀ látòdì ọ̀run ni gbogbo olúmọlẹ ní tòdì ọ̀run bọ̀ wálé ayé bàbá ibi eégún ti wá bẹ̀rẹ̀ kí náà fi ń pè wọ́n léégún. àwọn tó bá gbọ́ ìtàn Ọ̀rúnmìlà dáadáa tó gbọ́ tàn Ṣàngó tó gbọ́ tàn Ògún tọ́gbọ́tàn gbogbo àrùn mọ̀lẹ̀ yìí pátá tí wọ́n tò di ọ̀run bọ̀ wálé ayé kò sí yìí kí yìí tí ò bójú nínú wọn ìbójú wọn yàtọ̀ tá a bá wo bí Ṣàngó ṣe lo ayé rẹ̀ ojú náà ojú tó le ẹ̀rí àwọn èèyàn tán bá fẹ́ wò wọ́n gan wọ́n fọwọ́ bo gẹjú ni wọn ì rí ẹ lókèrè àbógun tó jẹ́ oníjà òle gbogbo wọn pátá ni ìmúra wọn fara pẹ́ ká borí ká sì bùsẹ̀ kò sóòsà tó rìn hò kódà ìwé sùn láàlú láròyà àrògbó ẹbọra tí jẹ́ látọpa ẹ̀rí nígbà míì àwọn èèyàn ò rí nírì ẹni ọ̀gá nígbà míì òun ò rí nírì ẹni ó kúrú ìfijọ yẹn dàbí kíyàn ọmọ rírẹ ní fìrífìrí gbólóhùn eégún ó túmọ̀ sí ìríra ẹni ní fìrífìrí àbóhun ni àbóhun kọ́ àbóhun ni àbóhun kọ́ ni gbogbo wọn fi ń jẹ eégún ni wọ́n ń jẹ látòdì ọ̀run fúndì èyí olóòtú àwọn ènìyàn tí wọ́n ń sọ pé eégún ṣẹ̀ láti ìlú kan eégún ṣẹ̀ láti ìran kan eégún ṣẹ̀ látọ̀dọ̀ ẹnìkan ó fara pẹ́ra wọn ni torí náà gbólóhùn egúngún látòdì ọ̀run ló ti wá o tí gbogbo àwọn olùmọ̀lẹ̀ dé pátápátá mú wọn dé sílé Ifẹ̀ oníkálukú wá gbé ibùsọ̀ wọn gbéra láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kan bàbá lóòótọ́ léegun gbéra ní tí n fi ń lọ́lẹ̀ òun ni wípé eégún ń bẹ lára àwọn ohun àwọn arúnmọlẹ̀ tí wọ́n jọ wá látòde ọ̀run ni eégún ń bẹ lára àwọn irúnmọlẹ̀ tí wọ́n jọ ṣe kíni tí wọ́n jọ wá látòde ọ̀run apẹrẹ ní tòsí gbogbo àwọn rúmọlẹ̀ gbogbo àwọn òrìṣà tá à ń bá ní forúkọ wọn jẹ́ ìbáṣẹlẹ̀ wọn sọ pé àwọn ni ìṣẹ̀dá àkọ́kọ́ kò sí ẹ bá dédìlé ọlọ́jẹ̀ eégún sọlá eégún wùmí eégún yẹmí eégún bìyí eégún dìran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eégún doyin ni mọ̀ jẹ́ bẹ́ẹ̀ bá dédìlé olóṣàlá àwọn eléyìí ni wọ́n máa jẹ́ òòṣà gbàyìlà òòṣà fúnkẹ́ òòṣà tókẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá dé ìdílé ológun àwọn ọmọ ọjọ́gun kẹ́mi ògúnníyì ògúndìran ògúnsọlá ògúnwùmí ògúnyẹmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá dé ìdílé oníṣàngó àwọn náà jẹ́ ṣàngó lékè ṣàngó dayọ̀ ṣàngó níyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdílé ntọ́ba mú wa máa sọ eégún níyì eégún sọlá eégún yẹmí eégún dìran eégún fẹ́mi eégún kúnmi eégún wumi, eégún biyi, dájúdájú ìran tó dádúró iná ni ìran eléégún jẹ́ kọrọpọ orò papọ̀ máwọn òòṣà yòókù lóòótọ́ bàbá wádìí gbogbo ìtàn lọ bọ̀ nípa eégún a lè sọ̀rọ̀ gbogbo àwọn orúnmọlẹ̀ yìí pátá ńgbà wọn kò lè fẹ̀ Ilé Ifẹ̀ dàbí pápá òfurufú níbi tí àwọn àwọn àwọn rìnkèrúdò tí wọ́n rìn lójú afẹ́fẹ́ máa ń bà sí tá à ń pè ní airport ìgbà wọn débẹ̀ òun kálukú gba ibùsọ̀ wọn lọ níbo lè eégún gbà ló ń gbà náà eégún kọrí sóde ìgbórí ẹ̀rí eégún ṣe kíni ọkọrí sí òde ìgbórí táwọn bá wá bi wá pé àwọn mélòó ló rọ̀ mọ́ àwọn tí ìtàn wọn jẹ mọ́ òde ìgbórí nígbórí wọn ni bàbá wọ́n lọ́ba ń bẹ̀ ta lọ́ba nígbòrí alápìnì ni ìdínú tí alápìnì fi jẹ́ ẹni tí ó jẹ́ baba fún gbogbo ohun tí ń pera rẹ̀ ní sọ̀jẹ̀sọ̀jẹ̀ ìdínú tí alápìnì fi ṣe kíni tó fi jẹ́ baba bàbá bàbá bàbá bàbá tìrandíran fún gbogbo ẹni tí bá ń pera rẹ̀ ní sọ̀jẹ̀sọ̀jẹ̀ eléégún ẹ̀rí alápinni náà bímọ ayé ni ọgbà wá àbámọ dá orúkọ orúkọ ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ọmọ tí alápinni bí ẹ̀rí alápinni ó bí ọmọ mẹ́rin ẹyọ kan péré lóbìnrin bẹ́ẹ̀ àkọ́kọ́ nú ọmọ tó bí alápinni ẹ̀rí inú àwọn ọmọ alápinni lolúgbòjò wà bàbá nínú àwọn ọmọ alápinni ni kúlódò wà àwọn míì wí nǹkan míì bẹ́ẹ̀ ni nínú àwọn ọmọ alápinni ni kúlódò wà ẹ̀rí náà ọmọ alápinni ọlọ́jẹ̀ mẹ́mẹ́ ológbojò ó sì kẹta ẹ̀rẹ́ ni ó wá sì kẹrin nínú wọn tó jóbìnrin òun ni àgàn gbogbo ìmẹ́rẹ̀ẹ́rin tí mo dákọ̀ yìí ìran ní jẹ́ wọn ì fi dá ìran lọ́lá ìran wo ìran alápinni àkọ́bẹ̀ ọmọ alápinni ni kúlódò jẹ́ àmọ́ jagunjagun ni gbogbo eégún tó bá ti jẹ́ eégún jagunjagun ìran kúlódò ni wọ́n. gbogbo eégún tó bá ti jẹ́ eégún jagunjagun ìran kí ni mo kàn wọ́n ìran kúlódò ni wọ́n. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun ni ọlọ́jẹ́ làgbàyé ara òjọ́ mọ̀ ìkújẹ́ ọmọ ìkújẹ́ ọmọ oko oyè sami jùlé lọ. ìran tiwọn wọ́n máa ń fi igi ṣe ọ̀nà ọmọ lápẹ̀lẹ̀ làwọn náà ẹ rí gbogbo eégún tó bá ti ní ọ̀nà bí èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìran ọlọ́jẹ̀ ni wọ́n. ẹ rí ẹlẹ́ẹ̀kẹta òun lológbòjò tó jẹ́ àbíkẹ́yìn wọn léńjeléńje òjùmọ̀lé àárín ìgbékésí olóògbòjò bá jíde ọmọ akọwọ bí ẹni kúkú ṣe iwájú olóògbòjò yìí gba egúngún ẹ̀yìn olóògbòjò yìí gba egúngún olóògbòjò yìí òun ló kéré jù àmọ́ àwọn ni ìran eégún tí wọ́n ń pè ní àríjóyẹmí ìran tí wọ́n máa jó gbogbo eégún tẹ́ ẹ bá ti rí tí wọ́n fi ń ṣayẹyẹ níta bí ijó bí àrà bí idán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìran olóògbòjò ni wọ́n. obìnrin tí ń bẹ́nu wọn òun làgán. ẹ̀rọbìnrin yìí òun ni ìrìn àjò rẹ̀ rọ̀ mọ́ àṣírí tí ń bẹ láàrin kúlódò òun àti baba ńlá baba wọn alákùnrin ogun ní kúlódò lọ ẹ rí i pé mọlẹ́gùn jagunjagun ni ọ̀pẹ̀rù ọ̀pẹ̀rù ó kóríṣiríṣi nǹkan àṣé nínú àwọn àwọn àwọn àwọn àwọn tó pa lógun ìkan òkúta kúlódò wá dẹ̀yìn tó ti kẹrù tó ti kẹrù tó ti fẹ́ mọ́ ọ lọ ẹ̀rí tí òkúta yìí ńlọ wá fẹ́ nǹkan lukú lódò la baba ṣubú lójú ogun àti wá gbọ́ pé lórí ogun ọ̀wálé èyí ló mú kí àwọn ọmọ ogun kí wọ́n kọrí sílé pé bàbá sùn lójú ogun níbo ló kú sí àwọn ní bàbá kú sójú odò ní gbólóhùn ikú lódò kú sínú odò ní kú lódò kú sínú odò òun ni kú lódò wọn ní baba ti gbómi lọ ọmọ akú lómi ẹ rí àwọn àgbájọ òun ò ní méjì tí wọ́n fi béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ olódùmarè Ifá ni ọ̀rúnmìlà pé kò kú Ifá ní sì ń bẹ láàyè pé ò kú ọ̀rúnmìlà ló fi wọ́n lọ́kàn balẹ̀ lóde ìgbórí pé kúlódò ó padà wá tó bá di ọjọ́ méje òní ó sọ fáwọn ẹbí rẹ̀ bẹ́ẹ̀ ó ní wọ́n dáná kí wọ́n ṣayẹyẹ kí wọ́n sóúnjẹ kí wọ́n pa àwọn èèyàn jọ pé wọ́n fẹ́ lọ ṣe ìkíni káàbọ̀ fún bàbá wọn wọ́n dáná lóòótọ́ wọ́n sọ oríṣiríṣi nǹkan wọ́n jẹ wọ́n mu wọ́n fi lé pọntí wọ́n fọ́ dẹ̀dẹ̀ roka wọ́n mú agbada ńláńlá wọn ìdí ẹran wọ́n dìran fúnilé fàlejò àwọn èèyàn ń jó oríṣiríṣi idán ń wáyé ẹ̀rí ibi tó ti kàn yá gan ọmọ bàbá rẹ̀ ti ń bọ̀ tójú obìnrin ni wọ́n ń bọ̀ látòdò ọba rí gbólódò àwọn èèyàn yìí mọ̀ pé kí ni di orí ìtàn rọ̀ mọ́dí tá a gbọ́dọ̀ fífi obìnrin máa wo ọ̀pọ̀ gbà kìí ṣètẹ̀ ẹyọ kan oríṣiríṣi awo ló wà ọ̀rọ̀ awo kọ́ la sọ lónìí àmọ́ ìtàn tó rọ̀ mọ́ táyì fífo torí pé ò ní gògóńgò ẹ̀rí gògóńgò tá à ń wí ìkọ́ni Yorùbá fi júwe o obìnrin ò nílé à ń kọ́rọ̀ sí i kò lọ́kàn gbọ́rọ̀ mọ́ èyí ló mú a ah, àti bàbá mi ò wáyé lóòótọ́ òfìgbè ta ó dàrin ìlú bẹ́ẹ̀ sì ni ìkìlọ̀ ti wáyé pé wọn à gbọ́dọ̀ ṣe kíni wọn à gbọ́dọ̀ pa láriwo wọ́n fún ara rẹ̀ ní kó ṣe kíni kó wá ẹ̀rí eléyìí ló lọ wí nígboro ló lọ wí láàrin ìlú pé kúlódò ti dé o kódà àmọ́ èrí tí mo rí bàbá mi ní hòhò ló wà àwọn àgbà kan àgbà kan àwọn àgbà ọ̀jẹ̀ yìí ẹ dáṣọ kó borí kó bùsẹ̀ kó sì bo gbogbo ara ẹ fi bò ó lórí kọ́mọ́gbọ́nrin ìhòhò wọ̀lúwa bàbá èyí ló túmọ̀ sí pé ìfasọborí tí mo sọ nípa gbogbo àrùn mọlẹ̀ tí wọ́n wáyé ìfasọbo gbogbo ara ìfasọbo gbogbo ẹsẹ̀ kára ọmọ hàn kán fi bu àṣírí àìbẹ níhòhò ni gbólóhùn tá à ń pè ní eégún. fúndì èyí wọ́n bá kí àwọn kúlóòrò débi kan wọ́n ní ìkúta agbélọjà tí ọ̀tà ìta agbélọjà tí òkójú owó ládásọ fún là ń pè léegun kọ là ń pè léegun olóòtú là ń pè léegun là ń pè léegun ẹ máa rántí tí wọ́n bá kí àwọn ọlọrin wọn pé ìlú tó tóbi tí ò tí ò léegun ìlú tó tóbi tí ò fẹ́ eégún nígbà tá a bá ní ìlú kan ìlú kan bẹ kò fẹ́ tá a bá wà lọ gbogbo àgbègbè tó yí ìlú nìkó eégún ni wọ́n ń gbé mbẹ́ wọn à fẹ́ ni. so tá a bá wà ẹ ẹ ẹ kúlódò ọmọ kìnnì kan ọmọ gbá ọmọ àwo òkúta gbá sọ fún òkúta gbẹrọjà tí ọ̀tá òun la wá dá sọ fún tá à ń pè léegun là ń pè ní eléegun ẹni tó ni ẹni tó kú ẹni tó ni ẹni tó kú ta ní gbà náà olódò ni fúdí èyí eégún pọ̀ lóríṣiríṣi tá a gbọ́dọ̀ tá a lè kà tán àmọ́ ìkí àmẹ́rin péré léegun wà. bàbá ìkí àmì ló mọ̀ pé mẹ́rin ni mẹ́rin péré ilé eégún wà gbogbo gbogbo eégún yòówù tí ìbá àti ìdílé kan wà yóò rọ̀ má bẹ́ àwọn ìkí àmì rẹ̀ rìn àtayébáyé láti ní eégún jagunjagun eégún tí wọ́n gbé tójú ogun wá. àtayébáyé ni wọ́n ti gbé wá ni wọ́n ti gbé eégún wá látojú wọ́n gbé eégún wá látojú ogun eégún gbà wọ́n lẹ̀ lójú ogun bòmíì àpẹẹrẹ tèmi mọ̀ tó dá mi lójú lọ́wọ́ ọ̀tàn tá a bá láwọn àbá tí a anídáná fojú rà. anibara. a ní orí adé. a lóríṣiríṣi ṣùgbọ́n nínú eégún tí wọ́n gbé wá látòjú ogun nígbà náà ní dáná fojú ra wa. bàbá tó ṣe bàbá wa lẹ̀ òṣè tán ní jẹ́ ogun jà lọ́yọ̀ọ́lé Ọ̀yọ́ Kàtúngà tó wà níkùn Ìlọrin lọ́wọ́lọ́wọ́ báyìí ogun lọ́jà ń bẹ Aláàfin Ọ̀rànyàn ní bẹ̀ngbẹ̀ngbà náà ẹ̀rí bọ́n bá jagun gbà náà ilé kókó ní bẹ ilé kókó ní bẹ nígbà náà kò sí ilé páànù kò sílé pátákó wọ́n finá sílé ìyá tó bí baba bàbá baba ńlá bàbá tiwa tó ṣe àwálẹ̀ ọ lọ sódò lọ rèé pọnmi lógún dé ọmọ rẹ̀ sì ń bẹnu lé ṣé ń gbọ́ ọmọ yìí ń ṣe kí ni ń bẹnu lé ọmọ yìí ò rí bòmíì tí ó sá sí nígbà wàhálà dé wọ́n finá sílé ọ wá lọ kó sábẹ́ igun ọ lọ ṣe kí ni ọ lọ kó sábẹ́ igun tẹ̀ wọ̀ yìí tí n bá ń di tuntun di tuntun di tuntun àtọ̀húndọ̀hún tán gbé wá náà là ń sọ dọ̀tún dọ̀tún dọ̀tún gbogbo bí dáná fojúra wà lónìí mo lè júwe ọ̀nà márùn tó jẹ́ pé látara eégún yìí ni wọ́n ti kú. nígbà gbogbo léjó eégún òjò náà ọmọ sì ń bẹ lábẹ́ rẹ̀ ṣùgbọ́n ti lé gbogbo wọn lọ ìyá abiyamọ kú ọ̀rọ̀ ọmọ irọ́ o bó sòkú ọmọ mi òun ò gbé gbogbo wọn bá yà pa òun yọ pa nígbà wọn tú Ọ̀yọ́ àwọn tí wọ́n jagun tí wọ́n tú Ọ̀yọ́ ń gbà náà àwọn ti pẹ̀yìndà wọ́n ti lọ ìyá wa padà lọ ìwà ń wá òkú ọmọ rẹ̀ kí ṣe lọ gbọ́ tẹ́nìkan dún lábẹ́ eégún ọbẹ̀ eégún kò jóná nígbà ah, tí ó sì abẹ́ eégún ọba baba ńlá baba baba wálẹ̀ ẹ rí ìyá jọ́nì òṣè tán ní jẹ́ èṣù ṣèyí tán ni wọ́n ń pè ní òṣè tán ìran eléṣù ni wá ọ̀pọ̀ nínú òòṣà tí ọ̀wà léegun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó mọ̀ sọ ṣáájú. eégún ìdí èṣù méjì ni àkọ́kọ́ láàróyè ẹlẹ́ẹ̀kejì bara. tá a bá wá wo oríkì tí wọ́n fi ń kí èṣù àwọn gbólóhùn méjèèjì yìí máa ń hàn mẹ́ kìí ṣèṣù ní jẹ́ bàrà eégún tí wọ́n fi ṣayẹyẹ tíṣù bá ní tó bá ní ètò tàbí tó ní nǹkan kan tó pàpè jẹ ọ̀jẹ̀ tó pàpè jẹ òòṣà tó pàpèjẹ onírúnmọlẹ̀ gbogbo tí wọ́n fi ṣayẹyẹ ńbẹ lára ẹ̀ ní wa lára ẹ̀ ń bara wa àwọn nǹkan wọ̀nyí ni àwọn ohun tá a mọ̀ rí nínú oríkì èṣù láàróyè eégún ni bara eégún ni orúkọ tẹ̀sù ń jẹ́ èṣù náà lè èṣù lórúkọ èṣù ń jẹ́ ẹ lọ ògún lákàáyé ògún lògún ń jẹ́ ṣàngó ṣàngó ń jẹ́ ọ̀yà ń jẹ́ ifá ń jẹ́ ọ̀rúnmìlà lọ̀rúnmìlà ń jẹ́ ọbàtálá lọ̀bàtálá ń jẹ́ nkíhun tẹ bá wá rí tọ́lọ̀ ọ̀rọ̀ mú kì í rẹ̀ yan nǹkan kan ló ní ìbátan pẹ̀lú ẹ̀ tí wọ́n fi ń pè bẹ́ẹ̀. eegun jagunjagun lára eegun jagunjagun tá a bá lọ wo àwọn ìlú mi náà n tí ń wí yẹ àwọn èèyàn mọ̀ ṣe wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ sí ìfohùn sí rẹ̀ pé a ń bẹ lọ́dọ̀ tiwa náà irú kan báyìí ń bẹ kì í ṣe pé gbogbo náà wọ́n jẹ́ dáná fojú rà eégún mi ń bẹ tí èsì dáná fojú rà tó sì jẹ́ pé láti ojú ogun kódà wọn máa gbé lógún tí wọn máa lọ fi tú ogun tí wọn máa lọ fi jà lógun àwọn eégún mi bẹbẹ eégún jagunjagun sẹgbà gbégbé mọ ní gbogbo tó eégún tó bá jẹ eégún jagunjagun ẹ lọ kí ìsìnra wọn ìran kúlódò ni wọn inú gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tálápínlẹ bí kúlódò nìkan ní jagun àwọn mẹ́ta yòókù wọn jagun ẹrẹlẹ kejì inú oríṣi eégún tó wà òun ni eégún onídán eégún kí ni mo pè é eégún onídán eégún onídán òun lọ òun lọ pọ̀ jù láyé lónìí lọ́fẹ̀ẹ́ pọ̀ jù láyé lónìí kódà àwọn eégún míì náà ń sì kọ́sẹ̀ àmọ́ ìmọ̀ pidán eégún onídán òun náà kún ayé lónìí lára àwọn eégún onídán láti máa ráwọn eégún àpàké àwọn sábà máa parí gbogbo ọdún eégún ní gbogbo lẹ̀kílẹ̀ nígbẹ̀yìn ọdún eégún kódà nílùú míì wọn á fọjọ́ sí bí ijọ́ márùn wọn á fọjọ́ sí bí ọ̀run wọn á fọjọ́ sí bí ọjọ́ mẹ́rin wọn da tí wọn ṣe oríṣiríṣi àwọn eré lẹ́mọ̀ rí mẹ́ bí kí wọ́n da èrè kí wọ́n da ọ̀ni kí wọ́n da ọ̀bọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn nǹkan tó lè múnú èèyàn dùn eégún onídàlósì kejì ẹ rí eégún ẹlẹ́ẹ̀kẹta òun lè eégún aláré àwọn ọmọ pé kí lè eégún onídàkìlẹ̀ eégún yàtọ̀ wà mẹ́ eégún aláré ìpín náà kò sí méjì táwọn máa ṣe wọ́n máa fo oríṣiríṣi ohun àwọn òwòléegun aláré mo sọ ṣáájú eegun ológbòjò àwọn ni wọ́n máa farí dáwọn èèyàn lá wọ́n máa pẹ̀sà wọ́n máa pe oríṣiríṣi oríkè orílẹ̀ ìrandíran wọ́n sì máa fi oríṣiríṣi àwọn àkànlò èdè máa fi dáwọn èèyàn lára yá orin bẹnu tí wọ́n máa lò àwọn eegun aláré nù ẹ̀rí eegun ẹlẹ́ẹ̀kẹrin òun léegun ọlọ́mọ bàbá eégún ọlọ́mọ òun dàbí eégún àwọn àgbàlagbà bábí kú bá ń dàyàn láàmú wọn á ní ẹkọ rídìí láàárọ̀ pẹ nílùú tiwa ń kì sí mbì wọn á ní ẹkọ rídìí òlò nílùú kìsì kìsì tiwa ń bì wọn á ní ẹkọ rí ọ̀dọ̀ tẹbọ gbà gbogbo àwọn eégún wọ̀nyí eégún alágbo ni wọn eégún ọlọ́mọ láyé jọhún tí ojú èrè tí nǹkan èrè bó ṣe rí yìí bàbá gbogbo àwọn ọmọ tí wọ́n lọ dì ń bẹ̀ bábíkú bá yọ̀yàn lẹ́nu tó bá ti kọrí bẹ̀ wọ́n béèrè kí láì tu àbíkú yìí lọ tọmọ yìí ó fi dúró kú lónìí dìde lọ́la kú lónìí dìde lọ́la tí òfin ní sí lára ọmọbìnrin yìí mọ́ ntẹ́gun bá náà wọ́n gbà wọ́n bá ṣe fún Olódùmarè ó ti gbóhùn wọn sasẹ́ ọmọ náà bá dúró irú ọmọ ni wọ́n mọ̀ lọ dúpẹ́ lọ́dọọdún tẹ́gùn ni ọba ti jáde kí ni wọ́n fi ń dúpẹ́ ńgbà náà àwọn nǹkan kéékèèké ni ẹlòmíì ó gbẹ́kọ̀ lọ ẹlòmíì ó má dìẹ lọ ẹlòmíì ó mẹran lọ ẹlòmíì ó lọ fi ohùn dúpẹ́ lálẹ́ ẹjọ́ tí eégún ni ọba jáde mọ̀júmọ́ ẹjọ́ kejì eégún ọlọ́mọ gbogbo eégún yòókù tá a ní lónìí eégún olóògùn ni eégún oníkíní kan ni mo fi léegun tó pọ̀ níbi eégún jagunjagun lọ́pọ̀ gbogbo eégún tí ń pèrè lólóògùn lónìí ìdí jagunjagun la rọ̀ wọ́n mọ́ eégún tó bá àwọn oní àwọn onídán wọ́n máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí máa ń jọ máa rí bí àpẹẹrẹ nígbà wọn bá da gbogbo wọn dà tán lọ́ba wá di pa gbogbo ẹtúká wọ́n wà ni wọ́n wà dá ìyàwó ìyàwó ni olórí ọlọ́jẹ̀ wọ́n lọ fún látàyè jọ̀hún gbogbo kálukú ọba túká bá a bá ti rí ìyàwó lójú agbo àti màgbé agbo tán èyí làwọn nǹkan tá a lè sọ nípa eégún bàbá eégún ní ìwúlò tó láàrin ìlú eégún ni wọ́n fi gbẹ́ bọ́ọ̀lù kódà àwọn babaláwo fẹ́ràn eégún púpọ̀ ìdí ni pé ọ̀rúnmìlà lọ jagun láàrin àwọn àjẹ́ ẹ̀yin ìyá mi àgbàlagbà ìbáyẹn o ẹ má bínú ọ̀rúnmìlà lọ jagun ṣẹ́gun láàrin wọn ta ló lò tó fi ṣẹ́gun gbà náà eégún ni eégún ni wọ́n fi gbẹ́ bọ́ọ̀lù bójú bá kọ̀ tí ọ̀rọ̀ àwọn eégún kan ń bẹ àwọn eégún alálẹ̀ wọ́n bá dábàá nífọ̀ pé ẹ bọ́ báyìí láàrú tí fọba wa mú ẹni tí ó gbé ẹbọ yìí yóò pé eégún ni ó gbé eégún wo ah, eégún mi báyìí wọn wàá gbẹbọ ń gbà náà àwọn àgbà ọjẹ wọn wàá tẹ̀lé wọn mọ wọn mọ pé eégún ní kíkan kíkan kíkan ayé dá ń gbà náà nígbà lè su sọ́jọ́ kejì òjò ọ̀rọ̀ ẹ rí bí ohun ẹbọra kan bá wọ̀lú láyé jọ̀hún eégún ni wọ́n fi tù ú tóun ẹbọra kan ní tó le kan afẹ́fẹ́ burúkú tó bá fẹ́ wọ̀lú tí ń pọn méke tí ń pàgbàlagbà kò sí ohun méjì tí wọ́n fi kojú ẹ̀ eégún ni ara àwúlé eégún nù ẹ rí ara àwúlé eégún bàbá eégún ni wọ́n fi sọ̀rọ̀ dílé kèétán làwọn bòmíì dìsìn dìsìn bá a ti ń wí kèétán wọ́n bá ṣègbéyàwó nínú ilé mi wọ́n á ní ẹ gbọ́ ká tó lè fàyàwó fún yín ìyàwó yín ọ̀rọ̀ sí báyìí tó bá fà á délé ọkọ mi tí wọ́n nírú igun bẹ́ẹ̀ igun sẹ̀ǹbálẹ̀ bẹ́ẹ̀ wọn à ọgbọ́ ah, kó tó máa lọ ọ̀dọ̀ ọkọ rẹ ọkọ̀kọ́ dọ̀dọ̀ bàbá ọkọ rẹ náà tá ń bá bọ́kọ ni igun sẹ̀ǹdálẹ̀ wọn. ẹ̀rí lára àwọn àǹfààní tí igun ní nkíhun tó bá jẹ́ ìwà ìtọ́ ìwà ìdá wọ́n máa fi igun wá wọ́n máa fi igun ṣe kí ni wọ́n máa fi wá bí olè bá pọ̀ láàrin ìlú wọ́n fi igun wá ìjàmbá wa pọ̀ wàhálà wa pọ̀ lọ́tùnúnṣe wọ́n wá bẹ igun lọ́wọ́ ẹ̀ ikú tó bá lè jagun ó yẹ kó lè ṣẹ́gun ohunkíhun tó jáburú nínú ìlú fún ni wọ́n máa fi igun ṣe kí ni wọ́n máa fi igun wọ́n máa fi igun wọ́n máa fi tun tí ò dáa láàrin ìlú èyí tí wọ́n fi kó lẹ̀ òun ni pé eégún wúlò fún ìdúnra ẹni nínú Hmm, bí inú ìyẹn ti bá wulẹ̀ ó bàjẹ́ tó tọ́ba mọ̀ lọ́wọ́ orin egun gbogbo òkè gbogbo kí n tọ́mọ̀ kọ́ ọmọ bàá lọ́kàn jẹ́ inú rẹ̀ ó sì dùn kódà bí wọ́n bá ní fúnpa rẹ̀ ga yóò sì wálẹ̀ wọ́n máa fi egun dùn yàn nínú láyé jọ nǹkan mọ̀ sákòókò ọdún egun kò sí ohun tí ń jẹ́ pé ń gba ọdún egun láyé jọ gbogbo ayẹyẹ tí wọ́n bá ti ní báyìí àwọn egun aláré ọ̀wá ṣeré fún yín àwọn egun onídàá ọ̀wá báwọn egun ọlọ́mọ tàbí egun jagunjagun ọba tiẹ̀ wá àwọn méjèèjì ni kò sóde táwọn yìí lọ wọn á jáde ń bí ọmọ wọn á jáde ń bí ìyàwó àti wọn á jáde ń bí òkú àgbà láti dùn àwọn èèyàn ló láti fi dá àwọn èèyàn lára yá fúdí èyí eégún wúlò púpọ̀ láwùjọ eégún lọ́wọ́ ẹ̀yà bọ̀wọ̀ fún eégún gbogbo wa náà ẹ̀yà gbé eégún ga eégún ìṣeun tá a gan ní fojú kéré láwùjọ wa àdúrà wọ́n gbà o. ó wù ní ká jẹran kó pẹ́ lẹ́nu ṣùgbọ́n ó ń fà fún ni ò ẹ níbi ni a máa fi àdàgbà ètò títì ní láò fi rọ̀ sí orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Fágbèmí Ìfàgbèǹró tí mo jẹ́ ọmọ bíbí ìlú Kìṣí ẹ fún àǹfààní ẹni tó bá fẹ́ béèrè béèrè kan tàbí méjì ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin èje òdo èjì ẹ̀sán ọ̀kan ọ̀kan ẹ̀jọ ẹ ṣeun.